afọ ga m akpụrịta atụntụ ụjọ asemụlụ agbakọ na arụ ebe nwee nna nọ na ya jide ka izamere m agụkọ mmiri na ya ha kwa mmiri ọjọọ etite ha na ya na ntụ abara àwọn káàkiri ọmọ ìjọ tó pọ́ wọn wọn àwàrà ọwọ́ kò mọ́rí tó pọ́ abụ ní kó àwà na lọ́wàrà ní ní ọrụ ọrụ mú ìrànwọ́

that you get your number after Ebe ka ka wọ àwọn àwọn ẹ̀yẹ ní ha ọ̀. Ìgbẹ́ na náà kọ́ ẹ̀. na kọ́ na ìrẹ́kọ̀ náà kò jẹ́ ìkúre. Àtẹ́nàbẹ̀ náà wù yẹn. Bí ìyìnmọ̀dé àbẹ́ ẹ̀yà. Dáwọn àbẹ́ ẹ̀yà ọ̀hún náà dáìka ìgbẹ́ tẹ́ náà kẹ́ náà kọ́ yóò yìí mọ̀dé aka náà mi wó pé ní ọmọ ní oṣù lórí islam mo náà yà ṣe fẹ́ ṣe fún orí islam bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀kọ́ máa rẹ̀ ilá ilá اللهم هون علينا سكرات الموت اللهم هون علينا سكرات الموت اللهم ارحمنا عند الموت اللهم ارحمنا عند الموت وهون علينا سكرات الموت برحمتك يا ارحم الراحمين اللهم احينا مسلمين وتوفنا مسلمين والحقنا بالصالحين غير غزايا ولا محسنين يا رب العالمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الكفرة والكافرين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداءنا اعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان يا رب العالمين إلهنا يا ربنا أمرتنا بدعائك ووعدتنا إجابتك ونحن قد دعوناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك لا تخلف الميعاد اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم وارض اللهم عن خلفاء الأربع أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو النورين وعلي بن الحسنين وعن التابعين وتابع التابعين ومن تبعهم بإنسان إلى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك وإحسانك ورحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه ومننه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون فقوموا إلى صلاتكم يرحمكم الله الحمد لله الواحد الأحد الفرد الصمد خلق الخلق وأحسنه وصوره خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وأشهد أن لا إله إلا الله الملك فحكم فعدل وأشهد أن نبينا محمدا عبده ورسوله الذي إذا قال فعل اللهم صل وسلم وبارك على الهادي البشرية كلها مبلغ رسالة ربه ناصر أمته بكل حرف من القرآن يطلع يا الله والحمد لله إذن خطبة إن شاء الله إني أعطانا يراك عوامني وجوتي ìtẹ́nà àlùkàmì kára aka ajị nọ nílé yìí na a na yìí òmórí òsì yìí nílé ti ní ọ̀pẹ́ ẹ̀rù kókó mórí òsù náà náwọ́ta àwọn náà ìkàkà ọ̀nà ilé òsì ka èrò káàkù kó aka ya na na ọba mẹtafẹ ní ọgbà tí la ilaha ara wọ ya tẹnẹ mẹrin wọn láyà ní màá kà án ẹni bọ́ọ̀dà ní ilé iṣu di dọ́kítì káàmù yóò jẹ́ rẹ̀ yá bẹ́ẹ̀ bí ní sẹ́yìn ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹni iṣu sẹ́ra ìwọ̀n náà tẹ̀lé sí lọ. òkú múlẹ̀ náà ṣe ti sẹ́rẹ̀ ọgbà tí la ilaha ti Dịka ase ikuku eke anyị ankata n'aka na ịla, asịrị ọkọrọ ịlọ, n'ahịa nnaba ji ebe ọ na-esu na-anaba aka ọka ya fulan lakọ fa'alta khairan kasira o yara mai baruro kai da ba

Okonye na-awara iji ịdịghị asị ọnụ dị nke anaghị Ịwa akwụkwọ na-eke ọra taa. Tọnara akwụkwọ ịnwụta ohere ọdọ na mbanye ya akụọ. na-egwu egwu egwu egwu enyi enyi. Ya bụ Ọ̀tẹ́lẹ̀ wọn náà wo ni ń sáná ẹ̀kọ́ ọ̀gára náà class ẹnu tẹ́bù làwọ̀ dá ẹ̀nà dáàbẹ̀ tí ó ń kọ́ ẹnu aná ẹ̀kọ́ ọ̀rá pa. Àtẹ́lẹ̀ ìkẹ̀kẹ̀ lẹ́wà ẹgbẹ́ ìlú wa ẹgbẹ́ ìlú ń bá ìlú wa àbẹ́yàn bá Ẹnu àyà wèrè ara wà ní náà ọ̀rọ̀ eme ahụ onye na-enye onye na na emene onye na-emenye ngwo nwere ewu ọnaghị ụfọdụ adịka ọnyanụ ọnụ emenye ngwo nwere enyi ọrịa ọbụla adịka bari eze ndịkọta ọnọrọ oge abụọ onye ntụ mmiri sọgbọ alụsọlọ zainab ụjọ na ina disa muna kafin imam buhari gawa muslim gawa abu dawud gawa nasa'i gawa jaru ahmad alayhi ka an tabbata sallallahu alaihi wasallam na ha wajani wajani kan da na da radiyallahu onye na-eji ewu ewu yi ne a ewu ndị yi so sunan iwu aka.

ọrịa na abandon abun ko ne na hawo ni ga da onye nke na wasa ebi na na ti e da ka ka ko wa du wa wo ọrụ na ne ko ni na wo ati ebi le sai ti wa wo ti ọrụ ẹnẹ́rí ilé ọmọ nílà ẹ̀yìn ọ̀n àtàrí ọ̀nà ọ̀ká ara tó ti kú ọ̀bẹ wọn nàbẹ́tẹ̀ ara àwọn èyí pẹ̀ta àmìlá ọdọ́ àdé ìlú pẹ̀ta òmúrí ìlú ìlú àká abẹ́ ìdíta káńpọ̀ kàfúrò kẹ́ ìtìyàn dáwọ́ àtúkọ̀ ọwọ́ iwu ntị a na-aba anaghị ahụhụra na akụkọ ọhụrụ okwuere isi akụkọ ewu onwe eri e, ọzọ nwa ahụ nwere abụghị ọnụ anyị bidoro enyi ya ahụ onye na-ewe na na ikú máa ń dá yín lẹ́sẹ̀rẹ̀ dáhẹ́ máa pẹ́rẹ̀ ta apáta ìgbẹ́rẹ̀ ilé ma iná ká máa kẹ́kẹ́ ní ìrìnà bá wọ́n bẹ́ ìgbẹ́ ilé ma. Islam, wọ́n ń ṣe lè títẹ́ kan ààrẹ pé Daniel náà tẹ́lá ń tẹ́ òmúlò náà tẹ́lá ń fẹ́ àmì.

that yóò ti kọ́wà ta ẹ̀rọ tó mọ́lá ẹ̀rọ tó àtàràtàrà ya sannan yana ruwa yanka kayan da tebe na yana ruwa na rukun yin tuwon mai kawo zai shi ku ya ce inu ba inu inu ba zuwa uku wani kawutattun amma ni ma su zai da hoyi ilé ìtura nẹ́ẹ̀sì kò múlò sí ṣe fún àbáyé ojú èrè rẹ̀ ẹni kàkà ọjọ́ ìrìn náà tó kù látọ́ inú màkàrá inú gbàgbé àwọn èèyàn àrùn ẹnà lẹ́kẹ̀ẹ́ ní rẹ̀lì náà wọ́n yí okó ẹni dá àbọ́wọ́ni àbọ́wọ́ni kó kàtà àmà ni mẹ́ na واصلح أئمتنا وولاة أمورنا أنا أقول أنا بان لا يعطون اللهم كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أحينا مسلمين توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين وارض اللهم عن خلفاء الأربعة أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي ذو وعن التابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وأنا نحن معهم بمنك وكرمك وإحسانك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العلي الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون تقوموا إلى صلاتكم يرحمكم الله الحمد لله خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا فسبحان الله من أحيانا وسبحان الله من يميتنا بقدرته وسبحان الله من يميتنا يوم القيامة بهجمته وسبحان الله من يجعل من الناس من يدخل النار ومن يدخل الجنة جعلنا الله وإياكم ممن يدخلون الجنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك وانعم على هذه البشريه كلها وعلى اله وصحبه اجمعين عباد الله اتقوا الله ما استطعتم واطمئنوا وتصدقوا سنة نبيكم صلى الله عليه وآله وسلم الجماعه وفي كل أيامكم يقوم الله الحمد لله يا تاتي يا واجني إلى لا يوم أني وكل يا كامل كامل أي kó من ní Muhammad آدم عليه السلام a آدم Adam yàrá bí màláìkà ní wéyìí eré àwé ni bẹ́ẹ̀ ní wéyìí ni wisdom ẹni odd number yà wéyìí yóò kiri òkúmọ̀ ní ní bẹ́ẹ̀ ọ̀tọ́ ni súnmà ọ̀tọ́ ni súnmà súnmà ara wọn àmì ọ̀gá yẹ kúrò náà àwọn akẹ́kọ̀ọ́ súnmà dáa àkọ́ ọ̀tọ́ ni súnmà sunna agha adam ina na mara nana wa nama ana mutayi mai rana jinin ina mu haki madalin bi al'allamatu al-albani rahimahullah da ka ji sai mustahil inu yana ne jami'u sahih ana ke kun yanke mutum sallallahu alaihi wa sallam haka ana kan da ne ne kan àtọ́jọ́ náà mú kọ́rọ̀ ìkọ́rọ̀ hajj lọ́wọ́rọ̀ sí wọ́n mọ̀ tàbí lọ́wọ́rọ̀ yẹn tẹ̀ lọ́wọ́ kan fọ́nà lóṣù lọ́tọ́wọ́ fúnà sọ́nà ká ṣọ́ra wíyí wíyí ni wọ́n fi ilé sẹ́lẹ̀ náà ń sẹ́dẹ̀m yóò fi tẹ́ ọdún sí wíyí ni ọdọ́ rẹ̀ ọ̀tọ̀ náírà àjọ àkókò wọn náà wọ́n agwagwa aba ya ka ezi ahụ mgbe nwunye ya aka aka ihe etu a na-ere eme an kuma ba ta yi totul adam kutilal insani ma akfara umurka kutilal insani bi ma'ana lu'ina umurka ne muni tare ne agwagwa kama wani ne ne ha mere ran eh maka na goro

bẹ́ẹ̀ni ní ìwáyé ògùn náà lọ́nà ẹ̀rọ ni bẹ́ẹ̀ni ní ìwáyé kan náà lọ́nà ìmọ̀ ẹ̀rọ ni wọ́n tún ma a máa táwọn ògbà àkùdára àwọn ọmọ àjọmọ ilé ilé ilé ilé ìjọ ọwọ́ àkùdára òkè ilé tún ma ilé ṣáà àìṣáà ilé ẹ̀rọ ni wọ́n lè tòun ìṣàlọ́pọ̀ ọ̀pọ̀ Gbogbo ìkẹ̀kọ́ ìlà àmọ́ ilé ìwé ìyàwó ilé àwọn لما يقضي ما أمره أغني الناس تاكل إنك أغني أقول أنا عندك أنا أسافر عمري فأسافر عمري فأسافر شهري فأسافر ملاكا وإنما من أرزمك كلا آه أقول لك

في أسابيرنا هنجلة رضي الله عنه ابن أبي عابر الرائد أينه هناك أمور يعطيه هنا لكنا كنت أمور يعطيك أمر يعمل ملايكا ناوين أنا هنا كنت كنت كنت كنت كنت كنت كنت ẹni jẹ́mọ́ kọ́ra wọ́n yọ̀lá bẹ́ẹ̀ fẹ̀yọ́ mẹ́rin lákìrí kó tún dọ́ta ráwù olùjọ́wọ́ náà mẹ́rin wò jẹ́wọ́ náà dáa nílẹ̀ kó dáná wọn lójà ìmọ̀ nìkan kí ń tó mọ́ríkà الملائكة أقول الملائكة ما هو يوان أقول ملائكة جدا حمزة anaghị ozi ọnyara anaghị ọnyara dị nke bụrụ sallallahu alaihi wa alihi wa sallam ebere nwere na nke bụrụ ka ẹnà ịrọ nọ ẹ̀rí janaba amma malẹ́kọ̀ọ́ yìí na ina

inú ẹ̀rọ̀rùn ahụ ní àgbá okú ọ̀nà ìmọ̀ràn tẹ́tẹ́ bàbá ní ṣọ́ ma bàbá ní ìdí ìhìrẹ̀ láàbà tó pàjìkú ẹ̀hún ọ̀rọ̀ tó bá nínú tó ẹ̀hún bá alaikum salam Ba yi ba da na haka fẹ́ na ẹ̀kọ́ lẹ́nà ká kọ́kọ́ na kúrò ẹ̀kọ́ ẹ̀hún. Àwọn ìgbẹ́gbẹ̀ kéré, àwọn ọmọ lérò, ẹ̀rọ ìjọba ìṣẹ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀rọ ìjọba ìjọba bàbá àwọn na ẹ̀rọ na kọ́kọ́ kúrò. Bàbá ni ẹ̀rọ

láti lè wípé mi. Àtẹnu rẹ̀ kọ́ lè pé ní ìyọ̀dá ọ̀. Lórí àkàrùnkà, àkókò lórí àmàrin ilẹ̀. Ẹ̀yẹ́ lè mẹ́rin kèrè wò, ẹ̀nà sí ọdún tẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ àdánìwò yìí. àwọn ọ̀gbọ̀n yìí. jẹ́ tó mo yíra ṣe ẹgbẹ́ ní ìpínlẹ̀ wíì lẹ́nà àkànníkà ẹni iṣẹ́ mo yìí na ẹni ẹ̀yà aláwọ̀ kẹ́nà wọ́n ẹ̀yà náà ọ̀sán wọ́n ẹ̀yà láàárọ̀ kẹ́nà wọ́n ẹ̀yà ánì kẹ́nà mẹ́rún ó náà ẹ̀yà ẹ̀ mẹ́rún ẹ̀yà tó mo ẹ̀yà ní ìlú ìka àbọ̀dọ̀ ọ̀gá náà yẹn náà ni bẹ́ẹ̀ ní kàwọn ẹ̀yà ẹ̀dẹ̀ ní kẹta àwọn ẹ̀yà àbẹ́ ní tóbi rẹ̀ lọ́jọ́ ara bẹ́ẹ̀ wájú àbẹ́ tó kù náà ni ìrẹ̀wọ̀ rẹ̀ ọmọ kó ní ká ẹ̀rọ tó rẹ̀ bẹ́ẹ̀ wá wọ́n bẹ́ẹ̀ yàjẹ́ máa wọ́n wẹ̀ ní ẹ̀rọ náà máa kà ní ká ohun tó ní ìgbó ẹ̀yìn ní bí àwọn rẹ̀

ń tí wọ́n ṣe ti fẹ́. Adìsẹ́ni ní Abu Dawud bínú Sunan Abu Dawud. Ibn Jarir gẹ́gẹ́rẹ́ ní ìyẹn Al-Muntaka. Hákì mọ́ gẹ́gẹ́rẹ́ ní ìyẹn Al-Mustadrak. Yọ́nà ìdáwọ́ náà kọ́ jẹ́ tẹ̀rẹ̀. Ibn Hibban ni, a náà nà àwọn ènìyàn lọ́nà. Dáàbò wọ́n ti tẹ́ kó ẹgbẹ́ àtàrọ̀ ẹ̀hó lọ́rùn burúkú ọwọ́ lọ́rùn ọwọ́ a ọ̀rẹ́ ẹlẹ́yà láwọn lọ́tẹ̀ nkòrò lè ṣe ọmọ rẹ̀ àgbẹ̀mọ̀rẹ̀ èyí ọ̀yẹ́ náà ọ̀yẹ́ na èyí ọ̀yẹ́ àbẹ́rẹ̀ ọ̀rọ̀ ọmọ ilé tẹ̀lé èyí àǹtí nìdíẹ̀ náà ẹni tí Adam ìlúwé ṣe èyí pẹ̀lú ìyẹnwádẹ̀ èyí ọ́nì mẹ̀lúwé ṣe èyí pẹ̀lú mẹ̀lúwé ṣe èyí ọ̀ta yàrá ìwọ̀n ọ̀yìn ní na kẹrẹ bú ó jù ẹ̀ kùmánì mẹ́ nínú a ọlọ́mìnà okùn yóò tó kò yìí bá orílẹ̀-èdè ọba àbẹ́kẹ̀ yóò lè fún wọn rẹ̀ rẹ̀ bàtà àrínà ájíá bìbẹ̀rẹ̀ ayéwàwẹ̀ kò yìí ẹwà rẹ̀ orílẹ̀-èdè kò yìí ya mọ́rún àwọn òwúrò ìyàkọ̀ọ́yẹ́ náà ní ìlọ́rọ̀ ọmọ ayẹyẹ ẹ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ya kò ya ẹ̀rọ̀ gbogbo àjẹ́ ìfẹ́ ọmọ

ẹ̀hún tẹ́lẹ̀ lẹ́nu sì yìí ẹnu ọ̀rọ̀ tó pọ̀ ẹ̀hún ọjà yẹn ní ọmọ ọgbà náà náà ló ti kú ẹgbẹ́ àwọn olùwò wọn. ẹnu wọn ìwé ìwé ọgbẹ́ wọn wọn kó ta ìwọ yà kó múra ọkà ní hàndé dídè dé náà dé ìwọ. àwọn ọmọ rẹ̀ ń gbèsè náà ẹ̀ ń problem bẹ́ẹ̀ ni ọdún mọ́ta tó yẹ́ kóbi àwọn ní dọ̀tọ́ náà kó wọ ọ̀dún nípa ẹ̀yà wàá wọ wà mẹ́ bí iṣẹ́ yìí ló fún yín náà tàbídá ìpínlẹ̀ máa

ọtọwọ bẹẹni ọjà ò gba àwọn nínú ikú yọnu láàrẹ wàrà láàrẹ ìkọjá ká lẹrùn tẹtẹ láti owó ìlẹkọ ẹrọ ẹwọn lè dé wá bẹẹ náà gbé ìtẹ̀wá àwọn ìdá ìkúrò bí ọjọ́ tó náà di tó yìí yọ. láwọn nínú ilé àì láti èyí ẹni rẹ̀ bá ti ṣáàtì máa ń fi yín náà láàrin lọ́jọ́ ìwé ọjọ́ ìyẹn náà náà bá tó pọ̀ bá ti wọ aláwọ̀ tó ọ̀dá lẹ́lẹ̀ sí yẹn ẹni sẹ́yìn ìlànà bàrẹ́ sí nínú ara náà lọ pẹ̀ta ìyáyé pẹ̀ta ní àti agwụkwa onye nri na-apụ enwe onye nri na-apụ enwe daa na nkonto nwere nneka ọnụ ọnụ ọkụrụ anyị ji enyi ya aka ndụ ka anyị na aka ewu na mara na ndị dọta nara ala dara taa na tí èsì lè ndị dára kúta láyé ẹ̀ dára ní dára kúta láyé. Báwo ṣe ń mẹ́ bẹ́ẹ̀ sọ ní na ẹ̀họ́ náà ò kàní náà dídò náà ẹ̀jẹ̀ náà ẹgbẹ́ tó ní ìwé àìsìdè ní ìdá ẹ̀ níta nìyẹn ń èyí tutù wọ́n rẹ̀ ní ìlú yìí. Àwọn ayò kọ̀bílẹ̀ wọ́n sọ̀rọ̀ kúrẹ́ láti tẹ̀rẹ̀ sọ. Ẹni ìwé ìyàwó rẹ̀ kà fún Àná ìyá ìlú ìyàwó ọ̀bẹ ìlú wọn. Èyí tí sábà fi wọ́. Àwọn ìṣe àwọn yẹn ìkó dáa kó ẹ̀dá dé ní ile agada na ike na akpadi mgbe ma da eretachene onye na aka na onye aka ihe nọ ọzọ aka ihe nọ na awọkwuo mgbe ma na ọrịa na eko ma nke na sheki na ọbịa mụta ọzọ atụtụ na ikpe na ubi isi cikin wajayya dukiyayya jìkínàwọ̀yà àbúrẹ́kẹ̀ kẹtẹ tàwọn fi tọ́ àbúrẹ́ àmàtìkù kẹtẹ àbúrẹ́ kẹtẹ ni wọ́n tàwọn fi tọ́. ọ̀sán màmá mi ọ̀rọ̀ mi máa ń ṣe é hó ìpínlẹ̀ ti kọ́ àmì tí mo láti pèrè báyọ̀ bìyànjú wọ ìtọ́nà ìtayọ̀ lẹ́nu rọ́tùkọ́ àdúgbò. báàbọ̀ ta ama o káàrì lámẹ́rà ìgbà ti kọ́ báàbọ̀ ìlú wọn bá ní yàn kó lè. lè ní ìṣọ̀ka àgbékò ọ̀gbẹ́ wọn lọ o lámọ̀rọ̀ dúkìá rẹ̀ nìtọ́. anáàmì ìrókò yìí àgbéríjì wọn náà máa wọ́ ọ̀dọ́ mi. yàrá wa ká yóò náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká yẹ ịtapa enikene ụkọ ọbaba tụpụtụ ụkọ ọga na-ahụ anyị mụkọ ọzọ n'ọnwa aje n'ogbe sọkọwasị ìtùwàlẹ̀ ìfúnnà ọ̀nà kìkà afọ̀ láti na èdè mẹ́sẹ̀kú yà àtẹ́lẹ̀ yìí dáàmà ní òtẹ́tẹ́ dàrá ọ̀rẹ́ ẹ̀ lẹ́mùrà kàǹkì ìkú ẹ̀wẹ̀

ààrẹ tẹ́lẹ́ta wà ní ọdún ìrìnà àwọn ọ̀dá àmá ìṣẹ́ ìwà agbúgbò ẹmẹ́rẹ̀ta ẹlẹ́rẹ̀ ìta tí amẹ́ríkà wáyọ́rọ̀ àwọn ilé tó ta superstitious belief jẹ́nẹ́rì zomu ṣẹ̀tàmí ẹ̀ẹ́dẹ̀ ẹ̀yìn súnmù ka ọ̀rọ̀ èrè bó wà rọra nù àwọn náà máa rò àmọ́ ṣe oníkàá nítorí tẹ̀lé tó kọ́ àti tàlẹ́ dé ìdíkú ẹ̀wọ̀n ṣé ń tẹ́lẹ̀ kìí kókó ẹ̀wọ̀n ìtàrà èdè kókó ẹ̀wọ̀n ányá ìtìnan ányá rú ányí tàgbán ányí gbogbo ányá bàbá ányá tìrìnà ìṣẹ́ náà rẹ̀ اللهم اغفر لحينا وميتنا وذكرنا وانثانا láàrín òkú ẹ̀yìn ní ìrìnà dáké ẹyẹ ọrọ̀ aláwọ̀ ìbí yẹn náà dáàmù àmà ìwé kàákà náà rẹ̀ alá ọ̀nà ti bẹ̀rẹ̀ rẹ̀ ikú rẹ̀ wà يمكن يرجع فانزع هذا أقول هاي لكن لكن تنزع هذا أما أين سنة الشركة لا يكون من ولا أما كان رسول أنا نبي لما قلت هو أن ندعه لا بعدين أبغى الله إلى وين إلى إلى تو إلى ọtụwọ ahụ yàtọ̀ onye mere ka na kaba anaghọ ihe nọ saka eresa ka ajụkwu sebe a ma lọla bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tó ń mojú rí àti mọ̀lúwà wọ́n tó mú orí sáàrù pé yẹ̀ nǹkan ọ̀dọ̀ ọ̀rọ̀ àti ẹ̀fẹ́fẹ́ ọ̀rọ̀ kò ní sáà mú kọ́lá níbi ìsọ́lọ́gbà náà ní àlòkà ìsọ́lọ́gbà sí ìwò àmì ẹ̀kí mọ́ọ̀lù lọ́rùn òye ni wọn àìlẹ́rìí sínkà ama nìkọ́ arúgbó àtẹ́yìn náà jìnnà ìwé tó ama sọ òye tí àbámi dìrìlì lọ́wọ́ yé ní ẹ̀rọ náà ìwé sọ̀gá nìkọ́ adékúwe bí o pé náà ó ṣèwé àbẹ́ ìṣirèkúmọ́ bí wọn náà wà take an arm. Inshallah, Allah, اللهم اهنا مسلمين توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم اجعل اخر كلامنا الدنيا شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله توقنا وأنت راض أنا غير كذبان يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم ارحمنا عند الموت وهون علينا سكرات الموت اللهم اجعل آخر أيامنا يوم نلقاك فيه برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين أقوم إلى صلاتكم يا الحمد لله في الأولى وقد نامت العيون الخلائق وما غفل وله الحمد في الآخرة نحمده ونستعينه على كل أمر جلل ونستغفره لمن تاب منا ومن في المعاصي لم يزل ونرجو رحمة تعمنا ولا نقنع في سواها قدم ونسأله العافية والعفو منا قد عسل وأشهد أن لا إله إلا الله ملك فهكذا فعدل وأشهد أن رسولنا الكريم تهمت عبده ورسوله الذي إذا قال فعل اللهم صل وسلم على نبيك ورسولك المتبع وعلى آله وصحابته أجمعين الحمد لله يا كبر يا رب آه، ọ̀pọ̀ mẹ́ta ihe ìgbìmọ̀ ya sáàrẹ ètò anáàmì ètòkù ògbó tí otu a àmì nìta ń tẹ́rẹ́ bèèrè yara aka ìṣẹ́wùsí ẹnu wọ́ta dịka ọ ga-esu n'ekwu mú ya ọ̀nka dẹ́rẹ́ ka anyị ọzọ ètò na-adị ní yá ẹ̀rí mẹ́ta kára apáwò kẹ̀mẹ̀. Lílẹ̀ kàá nà obere ètò kẹ́nẹ̀ ọmọ èsì sáàwò káà mẹ̀. ndị káyà kú ojú yẹ ní ikú ikú, ikú orí ọ. Lílẹ̀ kàá nù, àmì dị so adịghị ireziga n'enyi ya ozi jee ọnọdụka a na-etiri kukume a èyítire kúkú a wá ti jẹ́rìí ịnị ọdún tó mú rúmẹ̀ sọlọ́lá àlẹ́yọ̀ sọ́lá yìí àwọn tafan ọrụ ọzọ nwa anaghị hajj anaghị rekwu na nta zahira nyeta besi don toniri sallallahu sallam ka ruo onyinye ahụ onye da abịa na ahụ sidir tọ kuma ruo tiro kuma na da kirtaila al-izar wa rida ọnọkùnye hajj ọnọrị ihraman I cannot rate in age. Mtu murumu dake in age. إن حديثنا إمام البخاري ومسلم ما بره àtẹ́lẹ́ ẹ̀bí ìwékú iná kẹ̀hẹ́lì ní tí wọ́n àṣọ àwúrẹ́ nì ẹ̀ẹ́lẹ́tú iná kẹ̀hẹ́lì

dákọ́ni yẹ ẹ èyí ti kó àrùn òbí ẹ̀fọ́ ni ẹ ló ń tó wọ́n kẹ̀sí kó ẹ lẹ́fọ́n àwọn dájú kìí kiri dájú kó ẹ. àwọn hamza ibn abdul mutalib rọ́bì náà ànú àwọn mẹrẹ yẹn tó ìsìláàmù ẹ wùrọ̀ pé abẹ́ ètò dáa kà ná dẹ́kẹ̀ wọn sọ̀nù inú bíọ́nù láti dé sí láti dé sí lẹ́yìn. So in that can help my kids to turn high and then like that you did in the new jam. na erefo lọ́rẹ̀ dàjí na ọ̀ bẹ́ẹ̀ gánà. tó ọ̀sán náà

رحمة الله عليهم جميعا عبدالنا الآية ليه؟ أهم أنا كميرجع أبنك أنا كتنا كتر إيدي في ميكو إنت أتوزاري أفتنا كتر إيكوا أتنان أنا كتر ọ̀rọ̀ àmẹ́kẹ́ ẹ̀rọ ìsìnkú ẹ̀rọ bẹ́ẹ̀ ere na láàrin àtọ́ pẹ́rẹ̀ ọ̀rọ̀ àyíyàn kẹ̀kẹ́ àtẹ́rẹ́ ikú ẹ̀rọ bẹ́ẹ̀ ṣẹ́ ẹ̀wọ́ ìtẹ̀rẹ̀ kí ló ń tóbi àtẹ̀rẹ̀ náà eri àtẹ́rẹ́ kẹta ọ̀rọ̀ àtẹ́rì agwa ya nke ebe egwu láti mú yìí dọ̀ ọ̀hún ọmọdé kàtọ́ náà na láàbẹ̀ wúrú bọ́ọ̀lù bíbi kú àwọn àdá bí ìsàlẹ̀ láti kú ẹ̀. ọmọ mi dúró ka ọmọ tó mú sọmọ náà lè tọ́lá ààyè rẹ̀ kọ́ náà káàní náà nì. ṣèyí dì enyi wọ́n ti èyí èsù

sẹ́rẹ̀ nka àwọn ọkùnrin àtẹ̀yà bàbá bára wa. Àmá Ibn Taymiya, Sheikh al-Islam rahmatullah alayhi. Àti Imam Nawawi àtẹ̀yìnàwọ̀ ẹ̀kì sáà kàídà rùkì àti ọ̀rùn. A ní kí

lára ẹni ọlọ́mọ aláyé òpinion nke ewu maka ní ẹ̀tẹ̀mẹ́dà fẹ́m ọmọ wa ájọ ọlọ́kúrá kọ́lẹ̀ ṣẹ́kẹ̀ ìsìlámì bụ tẹ̀yìnìyà rọ́ọ̀sán náà wọ́n ní kí mẹ́ta àrùn ní ṣe ní ìdí òkú ẹlẹ́mọ̀ wọn rí àwọn máa ń ṣàṣe Imam Ahmad da ji hadisi ya yi musnadan. Kamin ni ne ku uru. Àtàdì nana ìka àwọn òbúrẹ̀ kú. Wọ́n tí wọ́n nana kàkà A sí Sèyàdùn. farawa tó ti fara wá ìrìnyìn ni Sanwa. ẹ̀mí sáwọn.

anya nkwụ ịla anya nkwụ ịta ka oyi duwa ọkụ agwụrụ awọ and kuma ife duwa omori wuru ọ kedu izuza ha bere gwere n'ime nwụna na ọyị nyenye anyị ìdúró náà ọ ọ̀gá àti ìṣẹ́ àgbókò ewu.

agụkọ n'ogwu imenye n'etiri nyi ìjẹ́lú èsìnì wọn ni àìkọ́ òfin ni ina ji sọ náà ìka hafi mọ́dọ̀ rẹ̀ lọ́kà àwọ̀wẹ́ alẹ́sẹ̀kù mọ́sùn ìjọba ọmọ ilẹ̀ nígbà àwọn nǹka àgọ́pàrẹ̀ sáhùn ààrẹ ìyànjìká

enyemaka agụka anyị ini tere bute nke hụrụ ewu sallallahu alaihi wasallam anaghịka e ihe ga mee ya abụọ ama waịt ọrụ ebe nke nke ya e e na awa na ya na anakwuru na ina hadisi nan ka abu dawud da da kuntu sallallahu alaihi wasallam o ka ka jazza nya na sai da tanni fawajada shay'an damin damin tutana ka an yi wawuri

ọ̀dùká àtúndé kúkú ẹ̀mú na-egara, gara. Anyọ́ ń tẹ́ pìọ̀rẹ́ Amẹ́ríkà ẹ̀rí ọ̀tọ̀ sí à ń dá àtàkì náà tọ̀ àìsí sí àyẹ̀yẹ̀ ń gbòdì dọ̀ ọ̀ọ́darí ìgbà ìtẹ́rí ẹ̀náfi. A ti إذا جمرتم الميت فاجمروه ثلاثة وهذا يعني دعاء ìtùwárí ìsinmi àṣẹ́rẹ́ ìjẹta àti kúkú ẹ̀wọ̀n nítorí kàmí ọ̀pẹ̀ sánú. ààrẹ nílá náà àbárò Àtẹ́lẹ̀ gbogbo ẹ̀rù rẹ̀ wọn náà tàbí ìrẹ̀pẹ̀rẹ̀. Lọ́kùnrin àkàkù pẹ̀rẹ̀ sáàmù. Wọ́n àdíjọ náà ìkẹta, ìmáàmù náà sì mọ̀ bẹ̀rẹ̀. Náà bẹ̀rẹ̀ ẹ̀ka. Ẹ̀rẹ̀ ẹ̀yẹ́ sí, wọ́n ń lọ wọ́n, àti tí wọ́n tẹ́ náà lọ́wọ́ ana tó ń tó ń ìfẹ́ rẹ̀ a àmá ẹ̀fẹ́ ẹ̀yìn ẹ̀fẹ́ ẹ̀yìn àyìn tó ní ìrìn ìfẹ́ àtẹ́lẹ̀ ìdí mẹ́kú àárẹ̀ àti tààrà dáṣà náà ọ̀gbàdá náà tó ṣe ìfẹ́ ọ̀rọ̀ àrí àtẹ́lẹ̀ kẹrí kẹ́

ekwere obodo akwụ na ha ya nwere mala obodo a na ha ya ekwe na eke jahiliya ere ana eme spend necessarily kuma anyị hadi anara ire iriwu enyi na ibu mma ajebere ka asọ na-ebu n'ọrụ

lọ́lọ́rọ́ ọrụ sọ́tì ìtẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n. Àmà òfé lọ́rọ́ ọ̀nà iṣẹ́ ti kó lọ́rùn láìkọ́ ọ̀rá mẹ́ta ẹ̀kọ́ lọ́rùn ẹ̀yìn. Ọ̀rọ̀ yẹn ni ọ̀nà ana nke kó jà. Àná nkí ẹ̀jí ìzọ́nà rẹ̀. Ọ̀nà ìgbìyànwó ìlú ti ń dọ̀rẹ̀. Ọ̀nà tó ní kò lọ sọ́nà máa láàrín ìgbẹ́ni ọmọ ẹ̀ fún kàláṣẹ́ ẹgbẹ́ta àjẹ́dá ìpè náà ẹ máa hó ní àríká ní ó tún dẹ̀kì ọmọ àgbọ̀wọ̀ ọlọ́rú ọnyẹ́wó kó sani ń jẹ́

lọ́jọ́ ti tán ọkà ẹni tẹ̀ ìtìyà ọmọ àyìn òun kọ́ra ní sẹ́nẹ́dà àti ọ̀pá ọ̀rọ̀ ọ̀nàkọ́yà ẹlẹ́yìn náà tó ní akẹ́kọ̀ọ́ ọkà rẹ̀ náà yẹ ti gírámù ẹ̀yẹ ti àwọ̀. ó tẹ̀ wá bá ti tààrà méjì ní ti hàn wọ́n tààrà. nàìjíríà na akwụkwọ tara mmanwụ abatiku nwaanyị àwọn ụmụazị tara ndị n'ụzọ ka agbanwe ito agbanwe ike n'ụzọ esere zati kunye n'ọkọba abụghị ka ọlọ́dún mẹ́bí china bẹ̀bílì china bẹ̀bílì is transparent be careful i got very Ike na ajụkwu nyara nganyada, ihe ise ma aka ime, dị ike nwanyị transparent, autonomy, ya bụrụ. Okwu ogburu ihe elu, danyere transparent. Ọjọ́ ọdún tó lórí ìyàjú ìṣòfà dọ́ka, ya ṣe ti gbóró àwọn wọn jẹ́, ẹni ọmọ ẹgbẹ́ wa mọ̀kàrẹ́ wa أقول كنت من صلى الله عليه وسلم أو آه، يا كده لن ينون دولة لم أتمنى أن يأتر ذكر مكتوب إذا صلى الله عليه وسلم دكتور مولى عباس Zaka zana ka ka a can da yi a can nan turi ana kan da rai jiki ne. Mutum ya aya kuma ne la. Zaka zana ka ta da na ma ne kan ne. Ya yi tun tun da yi wacce nan. Ina ya bayan. Ina ya tafi wa na kun da yana yi ta kwasi. Don tun orí ọ̀rọ̀ bụ ní jùkú lẹ́un ṣẹ̀sáájú ọdá àtànìká ilẹ̀ ẹ̀rà ọdún ìrìnṣẹ́ ti ṣe àjọ mẹ́rin mẹ́ta ní jùkú lẹ́un àtàlẹ́ yẹ́rẹ̀ mi mẹ́ yú ó dà ẹgbẹ́ ẹ̀rọ mi bí ìyẹ́ ẹ̀ ti tẹ́ àjọ nínú ojú jẹun ẹ̀yìn mẹ́ta orí aláṣẹ sàràmọ́tò yàn. tó Ee! ti gbé nínú láti ti dodo ká bọ́nà bí ìjọ ẹ̀. ẹ wọ́n ara ọdún mọ́ ṣẹ́dú ìjà àjọ àtúmọ̀ ẹ̀sẹ̀ náà ló ní ìgbára àjò sí ni. ẹ nà mẹ́ka. ti ìwé ọrú ọ̀tún ìlera àǹtá ìtú

ọ ọ̀rọ̀ àyẹ̀nà ọ̀ àjọkàlẹ̀ umar enyi ọlọ́run ọmọ èmi èlérí ọ̀rọ̀ àìbẹ̀rẹ̀ lànà ti láyà lẹ́yìn wọ́n ní àtẹ́wọ̀n àti ìdíkẹ́ èdè mẹ́tù ìdí sẹ́tẹ̀ sàárẹ̀ káàkì ewúgbà ewúgbà máa ní wọ amẹ́ẹ̀kọ́ ọ̀gbàna ọ̀rùn ẹgbàwé ya ti tẹ́rẹ̀ ń bẹ́ẹ̀ ọ̀pàrà ẹ̀jẹ̀rẹ̀ bá ọ̀rùn ẹgbẹ̀tẹ̀

nweta ihe na-ada atụgo ahụ ohi ana m na ewu àwọn kan wẹ́rẹ̀ ní wọn mọ́rún bẹ́ẹ̀ kan wọ́n dùn mọ́ni wọ́n sọ ọ̀gá bí ó gbé ọ̀gá rẹ̀ ni anáwọ́gá ti tààrà gbègbèrí àwọn ẹgbẹ́ ọ̀gá mẹ́rin ti tààrà kẹ́mẹ́rin tí wọ́n yẹ mẹ́bẹ̀ tí àwàkátẹ̀mẹ́rin bẹ́ẹ̀ fẹ́ tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kí amma gbogbo da na biyu ya saka na ezi. in ka zai na a yana kuma ina saman da yaru da a wannan yan da ni a ɗalan ne ya ku jaririya zama wani

àánì ọ̀rìn ètò anáyìn ni okú ayé sí òkú náà ápò ní ṣòro yìí. ẹlẹ́sìn òkú náà ọmọ òkúta òga àṣọ ọba àkókò láàárín. ilé àyà akúta lọ ekú. àwọn akúta lọ wọ́n lẹ́sìn. àti máa ta mọ́ra kẹ́nìyàn àrílẹ́jú rẹ̀ ní ilé àti sálọ ẹkùnrin insha Allah ilé àkà ìbúrò sí ìdí wọn náà rẹ̀ ẹni ẹkùtọ́ máa na ọ̀nyẹ́ ní ẹlá ọ̀fẹ́ máa ẹkú àwọn ọmọ ọjọ́ náà fẹ́ máa اللهم اعز الإسلام والمسلمين وزل الشرك والمشركين وزل الكفرة والكافرين ودمر أعداءك أعداءنا أعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان اللهم احمي حوزة الدين اللهم احمي حوزة الدين اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتوفنا وأنت راض عنا غير قدامك برحمتك يا ارحم الراحمين اللهم احينا مسلمين وتوفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا على مفتونين اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وعافهم نزلهم ووسع واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس حتى يكونوا في بطون قبورهم مطمئنين اللهم جازهم بإنسان إنسانا وبالسيئات اجر منك وذكرانا اللهم ارحمنا برحمتك إذا صرنا إلى ما صاروا إليه تحت الجنادل والتراب وحدنا برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين وارض اللهم عن الخلفاء الأربع وزراء نبيك محمد أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي أبي حسنين وعنا نحن معهم بمنك وكرمك وإحسانك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين سبحان ربك رب العزة ما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين أقوم إلى صلاتكم يرحمكم الله الحمد لله الواحد القهار فعال لما يريد واشهد ان لا اله الا الله ملك فحكم فعدل وقدر الامور من الازل واشهد ان نبينا محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وبعد اخوه الايمان يقول يا الحمد لله

àgbàwọ̀ ọ̀rọ̀ láàgọ́gbà bí ẹ̀bọ́ mi kíkan ni yẹn fọ̀nà náà mi ọmọ fẹ́ títẹ́ kọmẹ̀ká àrọ̀ orúkú ìdá àkọ́tọ́ láyé okú àrọ̀ orúkú náà dáàrí kí àríkúmúkúmi àrímáyé anúrẹ̀ èdè ọrụ ọ̀n tó mọ́rí sọ̀rọ̀ láàrin dọka agụkọ ụkwụ minọba a na-eke ee a na-agụ echeghị dọkụta ma ya dábẹ́ ni a pe òyìnwó ọ̀yọ́ ka ẹ̀rọ anyị kó mórí ẹ̀yẹ̀ ẹ̀yẹ ẹni ní oṣù náà ebe

ọ̀rọ̀ àmìra ìwúyẹ na-eke egò kẹ́yìn yẹ ẹ̀ẹ́sìn ẹ̀tẹ́tẹ́ ẹ̀rọ bá bọ́ọ̀lù kan kó na ìwá àmà anyẹ́ kó sọ́lá ìwá ibrahim ọnụ ọkụkọ na ya anarịka ọkụkụ uwena enijianu na mono antum sallallahu alaihi wasallam ka kada so wata yan so we ti mono ye wa ga tino na ka a ko dinyo tukusu ndị ehi na aba ọgwọkwa ndọba na-eka ya baba bụ ka kwela ịwa amanye nkwụ ịwa na-eke isi ozi lekụ enyi isi ozi lekụ na nke shuhada enesi ini amịnakwụrụ kụkụbụ hanja ọmịrị àgbàtí eke anyị na anyị. amada ika adona ika ewala puru ewala na wuri adona ika na ika ahụka ọkụtala iwa na ekewata ezi ikesola ayon ụgbọ akụkụ yarịọ siri pere ọrịkwefenye ezin eriri anụ anagọ ntọ abụ na ịkọ abọọlụ enye kwuru aka ọnụ akasị nwa ndị jamba

wàhálà kó kún dáhùn kan sọ làwọn ìṣèjọ ní kí ọ̀nyá àwọn ẹ̀ka àwọn ọ̀dọ̀ ẹ̀ka kakọ̀ náà aráta yà ọ̀nà sọ làwọn. àtàgbé ewúrẹ́ mẹ́rin nẹ̀nẹ́ ẹ̀ka àbọ̀ na ọ̀rẹ́ wa dáhùn na a ní kóńtó òmùrí sọ lọ́ọ̀lẹ̀ sọ́nà na

ààrẹ ka ọ̀rọ̀ dẹ́kẹ̀rẹ́ gbòógì àndó nke ń tó ń kàtà ṣekú àwọn àmàmà fẹ́lá gbọ́ ọ̀kan tó ya nílẹ̀ anọ. imam hakim ọ̀bẹ̀rẹ̀ ní mọ́tàbọ̀rọ̀ kan alasọ́ọ̀tì ṣẹ̀yìn bí imam zahabi ni. islam ya ihe abekara sela na anya ọdụ n'ihi dọta efe sela kwụ ya anyị ya anyị kwa anyị ituko nọ ọrụ ị na-edite na abdullahi ibn abbas dọwa ọnụ ka anya na onye ndị ụmụ ntụ omori ntụ na ihe iyi ọ ga-asị etite ịrahụ ejoni iya tini don to mori woni na ndo ka sando e ka go minu du nini deka eto jori kuma enelu kene ko ka ta o no to mori ki ku tani da go no to mori be ta la ndo ka da ka wa da mi ku ta na sala ina je na ki mam bukhari da wa ọ̀sẹ̀ ìdíjẹ́ ẹ̀lẹ́ta ẹni tó múrí ìṣẹ́ òní despite àfọlá dé ìní ẹni tó múrí kànáà rúkúta ní ẹbára kùsàlà àwọn òkúsàlà ẹ̀rọ ìkàkà yá ẹ̀ka ọ̀rọ̀lọ́nu ọ̀kọ́ múrí ìgbóná rẹ̀ àmọ́ ilé na náà ké iná aka ẹmọ rẹ̀ ìnà lẹ́yà ilé ní àwọn ọdọ́ ilé ìlú ọmọdé ìtara ẹkùn ayé àyà bí ìtara àmì ìtara bí òkúta làárọ̀ ẹ̀yìn sáà fi sọ́ọ̀ sí anìkóńtó sọlọ́sọ́lọ́ mẹ́lẹ́yìn adájọ́sí ẹnáyé abisinia ní etí ethiopia ẹná aka káàdì ọ̀yà ndókùn àmọ́ wọn nìyẹn àmọ́ a ní ẹ̀lẹ́mí aláwọ̀ ní fún àmì nílẹ̀ náà wọ́n tí fẹ́tẹ́ bí aláàmọ́tù bin baz àti aláàmọ́tù lalbani aléhìmọ̀ rahmatullah ẹni ìwọ̀n lọ́mọ̀ sí ẹjú orí kí nàìjíríà dá máa ń dàngbá kàdúnà náà sọ láyá kánù náà sọ láyá láyẹ̀ sọ́nà lẹ́yìn ẹni súnà ìmọ̀mù ibn nwaanyị ndị gaji atụ ntụbụtụlọtụlọm ka ọkụzọla ya abụọ na-eke ezi ekwura ọkụtene agụkasa dị ọrịrụ ezi ekwura ntụmụrụ ihe dị na apụla ya shekul islam ibn taymiya rahimahullah ọka anya dị ewu ọrụ ka akụzọla ya na-ekecha ya ekwura n'esu lere ya eyi anyị kiri otu a na-eze ya onye anyị anyị ka izosi anyị

ولا تقم على قبري أقول أن كتن إنما دعا إنهم كفروا بالله أقول كأن ما كما يلي ورسولي دم كما كنتم هنا وما لهم فاسقون بس ده كوشا من أسي وأنا ونشية عبد الله بن أبي بن سلول لعنة الله عليه أنا وأنا منافقين بوقف على المنتمرين أنتم يا أهدوكا

أنا مريد عنوان أن يفرق بين الحق والباطل رضي الله عنه إن الأمرية ليست كلاما إنما الأمرية عقيدة وعمل رضي الله عنه كمان يفوت طبعا يمكن إذا نكون هو جانبان ومنا وإلنا ما نكون نواة سيدنا عمر لو جوز أنتم إذا والله العظيم أنتم رياض الله يكونون wọ́n tó múrí kan àkókò láàárọ̀. mo lẹ́rìí kí ọ̀nà ni ya ẹ̀ mọ́ náà kókò láàárọ̀. ṣéṣe ọmọdé dé láwọn lọ́ka sẹ́nẹ̀. wọ́n àgbẹ̀tọ̀ sẹ́fìdẹ̀ǹsì rẹ̀ akụta kókò láàgó ká náà bí nìyẹn. bẹ́ẹ̀ iri na ṣe ìtánì iri ń ṣe ìtánì ọmọ iri ń gbóró ọ̀nà aka gbọ́nà fúnra rẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam lókè múrí ọ̀kà ń kàrí. Àtẹ́fìr láhùn, àwùlá tẹ́fìr láhùn. إن تستغفر لهم سبعين مرة لن يغفر الله أمريكا عميان ربي منافقة كافرين wọ́n pọ̀ jẹ́ ilẹ̀ wà àgbẹ́ẹ̀kọ́ jẹ́ ilẹ̀ wà gbọ́mùrí kàápọ̀ wọ́n kò jẹ́ ilẹ̀ wà 70 times méje ilẹ̀ wà

أظن نقض على الكافر كأذن وما تقوم على قبره أتاني يعني وما جئني كتاني دي أمدوها إنهم كفروا بالله أقول كأننا مقامه رمري هكذا دلو مري ورسوله دلو مقامه ينتو مري وينتو مري لين كانوا وما كلهم فاسقون دلو نسودائك وجو فاسق كنتي وسيوت usu shaqi usu ofe diyeku usu na kaka ọna ẹwẹ mẹri agbawo ẹyẹ ni ozo tó múri kakusa láyé mọ́ṣírí fi jáde múnáàbì tí ó ní ààrẹ múnà yíyẹ sẹ́ẹ̀sẹ́ẹ̀sẹ́ sọ́rọ̀ ìyá هذا وصلوا وسلموا على ناصه الأمين كما أمركم الله تعالى بقوله مخبرا وعامرا إن الله وملائكته يصلون على نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وعنعم وبارك وأكرم على خير خلق الله محمد بن عبد الله صاحب الوجه الأنور والجبين الأظهر وعلى آله وأصحابه أجمعين وارض اللهم عن السادة الخلفاء ذوي القدر الجلي والمكان العلي أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي بن حسنين وعن التابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا نحن معهم بمنك وكرمك وإحسانك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين اللهم اهينا مسلمين اللهم اهينا مسلمين وتوفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتوفنا وأنت راض عنا غير غضبان يا أرحم الراحمين اللهم اغفر لجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لكل المسلمين كل المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك أنت السميع القريب المجيب دعوات يا رب العالمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداءنا أعداء الدين وانصر عبادك الموحدين المجاهدين في كل مكان في مشارق الأرض ومغاربها يا أرحم الراحمين عباد الله أوصيكم بتقوى الله عز وجل إن التقوى يخرج بكم من الظلمات إلى النور وبالخروج من صعباتكم لقوله تعالى ومن يتق الله يجعل له مخرجا اتقوا الله في السر والعلن اتقوا الله حق التقوى اتقوا الله في تجارتكم وأقوالكم فاتقوا الله حيثما كنتم لأن التقوى خوف الجليل وعمل بالتنزيل ورضا بالقليل واستعداد اليوم رحيل كما قاله شيخ الإسلام ابن تيمية اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها واجعلنا من المتقين وزكها أنت خير من زكاها أنت وليها مولاها يا أرحم الراحمين فقوموا إلى صلاتكم يرحمكم الله الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد لم يكن له كفوا أحد الحمد لله فعال لما يريد الحمد لله يحيي ويميت الحمد لله رب العالمين الرحمن على الأرش استوى والحمد لله على كل حال وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في شأن من الشؤون في ألوهيته وربوبيته وحاكميته وأسمائه وصفاته وأشهد أن نبينا محمدا عبده ورسوله قائد الغر الميامين أدى الأمانة ونصح الأمة وأعز الأمة وأذل الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم فصل وسلم وبارك وأنعم وأكرم على النبي الرحمة إمام المتقين وعلى آله وصحبه أجمعين

uwe ajụjụ ahụ nke okpomori wuzu akwụkwọ na ya na izu ọdị akwụkwọ na ya lọ́rọ̀ yìí ní ilé rẹ̀ ní jama ánìkà mìíràn jama ní sọ́lọ́ náà wọ́ jama a enweta. anyị nweghị narọ ọ ga-akakwa ịkụzọrọ njem ahụ agwa m na-ewere arụ osisi ọ nere enwere m ikuku na ọmere ọhụrụ agwa mere ma agwa m ọ sịrị sunna ka ọkwe m na otu aka ahịa na ewere na ka ma gịnị

gbòmórí bèrè àná èyí náà sísan náà kì í má mú muslim ọ̀dọ́ rẹ̀. na kúnlẹ̀ wúlò bóyá ní kàtọ́ ọ̀gá na irú súdà kọ́ ọ̀nà ẹ̀wọ́ kẹ́nà kú sọ́là yẹn ndị ní irú súdà kọ́ ọ̀nà ẹ̀hí kẹ́nà sọ́là hasan na rahma

naanị kpara ugwu eta onye ẹ̀wà ẹ̀fà akọmúrí ìdíèrè lọ́dọ̀ mú ẹ̀rọ àbúrò wọ́n rẹ̀ ka àánàbùká ìmáàmù ọlọ́pẹ́ náà bá bá bẹ́ẹ̀ kọ̀ ẹgbẹ́ ọmọ mẹ́rin tí wọ́n ni ká mẹ́rin lọ mẹ́rin àwọ̀tọ́ ọjà ká ìwúrú ọ̀rọ̀ náà lè mọ̀ dàtí ó kú